alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́ bá wa allah alladhi amara bil mu'asharati tayyiba bayna zawjayn ọba tí ó pàṣẹ tó ní kí ọkọ máa ṣe dáadáa síyàwó rẹ̀ kíyàwó náà máa ṣe dáadáa sọ́kọ rẹ̀ kí ìgbépọ̀ àwọn kò lè bá rọ̀ ọba tó pàṣẹ bẹ́ẹ̀ ọba yóò fi àtúkà o ọlọ́run náà lọ́ba tá a dúpẹ́ fún wassalatu wassalamu ala sayyidina muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad wa ala alihi wa sahabihi ajma'in kó bá gbogbo àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa min asbabi talaq ìdánilẹ́kọ̀ọ́ tí a ń ṣe lọ òun náà ni àwọn okùnfà tí máa ń fà á tí tọ̀láàkì fi máa ń ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó léyìí tá a lọ lè mójútó nítorí pé kọ́kọ àtìyàwó fẹ́ra wọn sílẹ̀ ọ̀kan nínú àwọn àdáwò tí máa ń kàyàn lé ayé nínú àwọn okùnfà tí máa ń fà á tíyàwó fi máa ń dọ̀mọ́lẹ̀ tọkọ fi jáde kó lọ́dọ̀ ìyàwó rẹ̀ fóun ọ̀fẹ́ mọ́ ádámù tọ́ àti zawjá ti zawjá òun náà ní kí obìnrin ó pinnu pé òun ọ̀tẹ̀ láṣẹ ọkọ òun mọ́ ìtọ́ bá sì wù lòun máa ṣe kò tó bẹ́ẹ̀ kọ́ sọ fún òun pé kó wọn máa ṣe nǹkan báyìí bó bá sì ní kó wọn máa ṣe nǹkan báyìí òun ò ní ṣe é kó jáde kó lábẹ́ àṣẹ rẹ̀ kóun náà di ọ̀gá nínú ilé wọ́n sì ní ọ̀gá méjì wọ́n ewa mọ́tò ẹ̀yà ọ̀kan. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọkọ òun ni adarí ilé ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ tí wọ́n àtìyàwó tẹ́bájọ wà nínú ilé ìwọ ọkọ ó rí pé wọ́n lọ ń darí inú ilé torí ìwọ lọ́lọ́run fi sọ̀gá obìnrin má sọ̀rọ̀ àrẹ̀dọ̀ obìnrin máa lọ́wọ́ kí ìwọ obìnrin náà kò sì má sọ̀rọ̀ àrẹ̀dọ̀ kọ́ ọlọ́run ti tó náà lò kùránì ẹ má jẹ́ ọ dàrú tẹ́ ẹ bá ti dàrú ẹ padà kọ́ra yín lẹ̀. a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní ar-rijalu qawwamuna 'ala an-nisaa ọlọ́run ọba ní ẹ̀rí àwọn ọkọ àwọn ni òpó múlérí fáwọn obìnrin àwọn lọ̀gá wọn àwọn alámòjútó wọn bima faddala Allahu ba'dahum 'ala ba'd ọlọ́run ọba ní ìyàwó ọlọ́run ọba la gbé ọkọ lérí aya àwọn alamí kọ́kọ́ ọmọ jọ̀gá fún yàwó sọgbọ́ báyìí má jòpò rẹ lẹ́wọ́ ìwọ obìnrin náà má gbapò ọkọ ẹ̀ wọ́n bí ma áhùn fàkúnmi amúwàlìhìn ọlọ́run ọba ní lẹ́yìn náà a ní kí wọ́n máa jọ̀gà fún wọn torí pé àwọn ni wọ́n máa náwó lé wọn lérí arábìnrin wa gbọ́n tọ́lọ́wọ́n bá sọ ó ní fa sọ́ọ́lẹ̀ háàtù ọlọ́run bá ní obìnrin dáadáa kọ́ ní lóbìnrin tí ń tẹ̀lé àṣẹ ọkọ láti fi tẹ̀lé àṣẹ ọlọ́ọ̀ ṣọ́tù nìsà Quran four ayah thirty four ọlọ́run ti ní obìnrin dáadáa òun náà lóbìnrin ti ń tẹ̀lé àṣẹ ọkọ ni wọ́n fi ń tẹ̀lé àṣẹ ọlọ́run obìnrin burúkú ní máa sọ pé òun ò tẹ̀lé àṣẹ ọkọ mọ́ òun sì máa bẹ́ lé yọ padà lé ọ jáde nítorí pé ọlọ́run ọba aláà ló ṣe é lọ́gàá rẹ̀ tó ọba tí wàá fẹ́ kó jáde tó sì fẹ́ dọmọ́lẹ̀ máa gbọ́dọ̀ sọkọ ẹ lẹ́nu ọkọ rẹ̀ kọ́ ń tẹ̀lé ọlọ́run lẹ́ ń tẹ̀lé látara ọkọ rẹ̀ ọ wà jèrè rẹ̀ láyé ń bí ọmọ rẹ̀ ọ jẹjẹ nínú ẹ̀ ó tún wá jèrè lọ́rùn ọ wà lọ́lẹ̀ wọ́n lè jẹ́nà lọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti di gàrú lẹ́nu bọ́yá lẹ́wà bọ́yá lówó bọ́yá sàtífíkì ti pọ̀ lọ́rẹ̀ rẹpẹtẹ ó ti gba pò ó ti gba gbogbo òpó ayé tán ọ wá fẹ́ sọ̀rọ̀ rẹ̀ dọ́kọ́ ọlọ́run bá ní bọ́kọ̀ yẹn bá gbọ́n yóò padà lé ọ jáde mọ tẹ̀láṣẹ rẹ̀ tọ́ba ti tẹ̀láṣẹ mọ́ yóò kẹ́rù ọ jáde ọlọ́run ló sì ní kọ́ mọ tẹ̀láṣẹ ìtẹ̀láṣẹ ọkọ̀ ẹ̀sìn ni ọ̀mìnà sábàbí tọ́lá nínú àwọn tí máa ń fà tí ọkọ àtìyàwó fi máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ rọ̀já kamalil mara kí ọkùnrin kọ́gbà pé obìnrin gbọ́dọ̀ pé pérépéré láì ní sí láìsí kankan lára ẹ̀ anábì sọ fún wa pé al-mar'atu khuliqat min dila anábì ní adá obìnrin látara ẹ̀fọn tá a hà tọwọ́ lan tastaqima laka ala tariqa anábì ní kò lè sórí ti pátápátá tán ẹ̀fọn tá egun ẹ̀fọn tá a egun ẹ̀gbẹ́ orí kọ́ wọ́ bó ṣe wọ́n ànábì ní báwọn obìnrin ṣe wọ́nu fàyín istamta àtàbíha istamta àtàbíha wà bí àìwájú tọ́wọ́ mọ̀ kọ́ fẹ́ máa gbádùn obìnrin ọ́ máa gbádùn rẹ̀ lẹ́ni tí ó lábùkù là tọ́wọ́ mọ̀ wá fojú fo àbùkù ara rẹ̀ àmọ́ pé obìnrin gbọ́dọ̀ pé ọ gbọ́dọ̀ pé pérépéré kò gbọ́dọ̀ sí ààyè kan àbùkù kankan lára rẹ̀ bóyá nù ara rẹ̀ àbí nínú wa ẹ̀ ànábì ọlọ́run ò da obìnrin bẹ́ẹ̀ o ànábì ní tọba fẹ́ kọ́nà gbọ́ọ̀rọ̀ kọ́nà tọ́ọ̀rọ̀ kọ́mọ̀ wọ̀ níbi kankan kọ́mọ̀ sílẹ̀ fi kankan lára ẹ̀ ànábì ní kasari taha ó kan igun náà igun tọ́wọ́ tába ti ní afẹ́ tọ́ kọ́mọ̀ síbi kankan tọ́wọ́ lára ẹ̀ mọ́ á kan ànábì ní kẹsìrò àtọ̀ lákò ha ànábì ní kíkan ti ń sọ tí mo ní ọkàn igun tọ́wọ́ yẹn òun náà ní pé ọkàn obìnrin kíkan rẹ̀ náà ní pé ẹ lọ lọ́tọ̀ọ̀tọ̀ bí nǹkan bá ti kán yọ lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni ìtumọ̀ ẹni pé tí wọ́n ọkọ tó bá ní ìyàwó rẹ̀ kò gbọ́dọ̀ nílẹ̀ ìfi kankana ó gbọ́dọ̀ pé pérépéré kò gbọ́dọ̀ sí àbùkù kankana rẹ̀ ànábì ní ọmọ ọkọ ìyàwó lẹ̀ kò sóbìnrin tí ọ̀fẹ́ tí ó dùn lé ẹ̀ òkúròrò ẹlẹ́jọ́ alẹ́ ìlàmójúkò ni wọ́n ọkùnrin ọwọ́ á ní ìwọ́fẹ́ ànábì ni ọmọ akọ obìnrin ni o bọ́ba ti ń fẹ́ kan akọ kan ìyàwó mẹ́rin ọmọ mẹ́rin ọmọ wa dààmú káàkiri ọlọ́wọ́n bá aláṣepẹ̀ wá ó ní ìrẹ́lá àwọn ìyàwó ẹ bá wọn lò dáadáa ọlọ́wọ́n bá ní wa ashiruhunna bil ma'ruf pàṣẹ nífà àṣẹ ọlọ́run ìbáadà ẹ̀sìn ni ọlọ́run ni ẹ bá wọn lò dáadáa fàyín kárí tó mọ́ ọ́n ọlọ́run ọba ní bá kórìíra kankan lára wọn fa'asa an takrahu shay'a ọlọ́run bá ní ẹni kórìíra nǹkan kan lára obìnrin ẹ máa mọ́lẹ̀ jẹ ní o wọ̀yẹ̀jẹ̀ alọ́lọ́ fi kọ́yìnrọ́ ń kẹfì rọ ọlọ́run aláwọ̀ á fi oore tọ́pọ̀ sára obìnrin náà fún yín yóò fi rọ́pò nǹkan tẹ́ ẹ kórìíra yẹn tẹ́ wá ṣe sùúrù lérí ẹ̀ sọ́tù nìsá Quran four ayah nineteen ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní òun fi oore tọ́pọ̀ òun fi rọ́pò fún ọ lára ìfaradà tó ṣe lérí ìyàwó obìnrin ò sì lè pé ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ànábì sallallahu alaihi wasallam ló fi ní la yafruqu mu'minun mu'mina ànábì ní ọkọ tó gbàgbọ́ kò gbọ́dọ̀ máa bínú sí ìyàwó rẹ̀ tó gbàgbọ́ o in kariha minha tó bá kórìíra àwọn àwọn kan lára radiya minha akhar èyí tó dáa ti ń ṣe yẹn kọ́ ọmọ pípa èyí tí ọ̀dà rẹ̀ àmọ́ fi kàn pàkàrẹ́ lára obìnrin àmọ́ kọ́ ọkàn ní obìnrin gbọ́dọ̀ pé kò sí mistake kankan kò sábùkù kankan lára òtíríyàwó ìwọ̀tọ̀ bá lẹ́mí bẹ́ẹ̀ tọ̀láàkù lọ́mọ ṣe ní gbogbo ìgbà òbí àṣìbábi tọ́lá nínú àwọn ìdí máa ń fà àti ọkọ àtìyàwó fi máa ń lọ lọ́tọ̀ọ̀tọ̀ òun náà ni azina wọ̀tíkádù al-akhdan min at-tarafayn kí ìyàwó lálẹ́ lẹ́yìn ìgbà tó ti lọ́kọ ó ti sórí igi kálukú ti mọ̀ pé ọkọ rẹ ni ìwọ náà mọ̀ pé ọkọ rẹ ni àwọn òbí ẹ̀ máa ọwọ́ àtúnlọ́rẹ̀ tó jẹ́ ọ̀rẹ́ kọ̀kọ̀ bọ́yẹ̀ ń bára yín lásìkò ni àbẹ́ẹ̀ kan sọ̀rẹ́ ẹ̀jọ́ ń gbowó lọ́wọ́ ara yín àbẹ́ẹ̀jọ́ fẹ́ràn ara yín nítorí ṣe ni yọ padà sí sábàbí tí wọ́n fi kẹrù ẹ̀ jáde torí tọkọ rẹ bá ti mọ̀ fún sínà ni ọ àbóhùn rìn sínà yọ padà kẹrù ẹ̀ jáde ọwọ́ àdọ́málẹ̀ obìnrin yìí lọ́kọ méjì àti ilé ayé àti lọ́run ọkọ ọ̀kan náà lobìnrin máa ń ní lẹ́yìn náà ọkùnrin náà tó pé ó níyàwó sílé ó tún wá ní àwọn àlè tí wọ́n ń pè ó ní àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ lóbìnrin lábẹ́lẹ̀ tí wọ́n jọ ń fẹ́ra wọn tó jẹ́ pé wọn ò so igi òun náà ó sì sábà bí tíyàwó rẹ̀ ó fi kọ́lẹ̀ tọkùnrin bá ti ń ṣe sìná tóbìnrin ń ṣe sìná òun ní pẹ́ tún fi fìra wọn lẹ̀ àbí tẹ́nìkan bá ń ṣe láàrin àwọn méjèèjì tó padà yá ẹnì kejì ò ní ní faradà lérí ẹ̀mọ́ ọlọ́wọ́n bá ní azani ọlọ́wọ́n bá ní ẹ̀rí ọkùnrin tí ń ṣe sìná la yankihu illa zaniya oníṣìná lóbìnrin náà ló yẹ kó àwọn mùsùlùkà àbí kò sì fẹ́ abọ́gí bọ̀gbẹ́ wọ̀záníyà ẹ̀rí obìnrin tó ń náà ṣe sìnà láyé ń kèwò ha ilà zan onísìnà lọ́kùnrin lọ́yẹ kọjọ́ pẹ̀ àwọn mùsùlùkà àbí kò sì jẹ́ abọ́gí bọ̀gbẹ́ àwọn abọ́gí bọ̀gbẹ́ àwọn ni wọ́n máa ń ṣe sìnà ọlọ́ni wàhùrí màdáníkà alẹ́ mọ́mìnì ọlọ́wọ́n bá ní àṣẹ ilé ìwọ̀ lérí ọ̀nyàlè àwọn obìnrin lóbìnrin wọ́n ń pè ọ́ lóru ìyàwó rẹ̀ mọ̀ pé obìnrin lóbìnrin ìlọ ń jáde pẹ̀lú rẹ̀ àbíwọ̀tọ̀ ọjọ́bìnrin ọkọ rẹ̀ ó padà wá rí pé àwọn tẹ̀jọ́ ń ṣiṣẹ́ ń bíṣẹ́ àbáwọn aládùúgbò àbáwọn tẹ̀jọ́ ń gbénu ilé wọ́n yàn lálẹ́ ọ̀fẹ́ dẹrù lẹ̀ ọ̀fẹ́ dọmọ lẹ́nu tó bá fẹ́ máa nàgà àwọn ọmọ rẹ̀ lọ́ọ̀kan yá tètè túbá lọ́dọ̀ ọlọ́run ìwọ tó sì ṣe tẹ́lẹ̀ wọ́n wọlé ọkùnrin tó bá sì fẹ́ fẹ́ yàwó kejì tó bá lágbára tó sì ní bùkátà sí kọfẹ kíákíá kọ máa ma ní ọ̀rẹ́ lójú ọ̀nà ọjọ́ pípẹ́ yìí máa ń dalé rú ni tètè sèyí tó ṣe pápápá ọfẹ fẹ́ yàwó kejì ọfẹ fẹ́ kẹta tètè fẹ́ pápápá kejì pé wọn máa wá lọ́rẹ̀ẹ́ àwọn obìnrin tí wọn máa wá dalé ẹrú sọtún nùr kọrọ twenty four ayálẹ kẹta lọlọrun fi sọ fún wa yìí pé ayọmọ ayá mi nínú ẹ̀sìn wa ara nǹkan tí máa ń fa tọkọ àtìyàwó fi máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni òmìnira sábàbí tọ́lá nínú àwọn sábàbí tí ọkọ àtìyàwó fi máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ òun náà ni tẹ́lẹ̀kù zaújà náfàkọ́tà alẹ́ zaújà kọ́kọ́ pinnu pé òun ọ̀náwó mọ́ àbí kọ́ ya ahun owó wà lọ́wọ́ ẹ̀ ó sì rẹ́dì láti náwó fúnra rẹ̀ nìkan kò rẹ́dì láti náwó yìí fún yàwó ó lóun ọ̀náwó fún yàwó mọ́ ìyàwó kan jí ó béèrè owó ó ní òsì kò sóúnjẹ àárọ̀ kò sóúnjẹ ọ̀sán kò sóúnjẹ alẹ́ tó bá ti rí bẹ́ẹ̀ ìyàwó yẹn padà fiọ́lẹ̀ nítorí pé ọlọ́run bá nílé yòówù fẹ́kẹ́ tó sáà ti mi sáà ti ọlọ́run ni mo pàṣẹ fún gbogbo ọkọ tá a bá ti bùkún tó àrísìkí pọ̀ lọ́wọ́ ẹ̀ bó ṣe pọ̀ tó náà ni kò ṣe ná fún ìyàwó àtàwọn ọmọ ẹ̀ tó wọ́n máa ń kó dérò àléhìn rísíkù hó gbogbo àwọn tó jẹ́ pé àrísìkí tí wọ́n tó nǹkan fálẹ́ yóò fẹ́ mímọ áátá ó rí i pé mánà ò sí mbẹ́ sábàtì dọ̀rọ̀ ọkọ àtìyàwó mánà kò sí inú tíra kankan ọlọ́run ní bábá pọ̀ náà púpọ̀ bí ọba tó nǹkan ẹni wọn bá tó ní ná ọ̀gbọ̀rọ̀ mánà ń bẹ̀ nítorí pé ìyàwó nínú tá a fi ń jẹ́ òpó múlẹ́rẹ́ fún ìyàwó òun náà ni ká máa náwó fún wọ́n bá ti wá ní ahun ni ọ́ ìyàwó rẹ̀ padà kọ́lẹ̀ ọ́ padà wá di adágbé pẹ̀lú àwọn ọmọ àbí ká kọ́ ọmọ lọ ká má jìyà sọ ọmọdé dákúdà sọ́ọ̀tù tọ́láàkì Quran sixty five ayẹlẹ keje òmìnira sábàbí tọ́lá nínú àwọn sábàbí tí divorce fi máa ń ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó ká jẹ obìnrin nípa pé lágbájá lọ́gbọ́dọ̀ fẹ́ bọ́ọ̀ bá sì fẹ́ ọ̀gbọ̀rọ̀ mọ́kọ̀ mi wà mọ́. bàbá ìyá o ti sọ fọmọ rẹ obìnrin o ní lágbájá lọ́gbọ́dọ̀ fẹ́ ẹni tó wá ní ọ̀fẹ́ ni arábìnrin yẹn kò wá nífẹ̀ẹ́ ìjẹ́ ọmọ nípa ipe ọ̀gbọ̀rọ̀ mọ́fẹ̀ẹ́ ọmọ yóò sì wá nífẹ̀ẹ́ ọkùnrin tẹ̀mí ọ̀fẹ́ ọwọ́ padà wá gbà sí ilẹ̀ nù wọ́n padà wá jọ ń gbé kò sì sífẹ̀ẹ́ ọkùnrin yìí lẹ́mìí rẹ̀ kí náà padà ṣẹlẹ̀ jama wọ́n padà kọ̀ra wọn lẹ̀ ẹ̀lẹ́ advisor ọmọ pípé arákùnrin yìí dá o sì fẹ́ èyí tó bá wù tí ó bá wù ẹ má jẹ́ ń pa nígbà míì sì ni àwọn èèyàn kí ó jẹ́ ń pa wọ́n rìn èso sí wọ́n rìn àdìjàmú sí sí ọmọbìnrin kó nífẹ̀ẹ́ ọkùnrin nípasẹ̀ ogun nípasẹ̀ sẹ́yìrò lọ́dọ̀ àwọn àbúrò jálàbí náà ti máa ń sè àwọn baba aláwo wọ́n sàṣẹ arábìnrin yìí náà àdìjànú ọmọ wa máa mú nífẹ̀ẹ́ ọkùnrin yìí ní túláàsì kí náà padà gbẹ̀yìn ẹ̀jẹ̀ máa torí pé arábìnrin yìí kórìíra rẹ̀ nítorí padà gbẹ̀yìn ẹ̀ náà ni pé wọ́n padà túká ìyàwó tẹ wá fẹ́ ṣe tí wọ́n padà túká kí ló dé tẹ́ ṣe ìyàwó náà ìyàwó sábìtì bùnú kẹ́yìsì ìbò lè bá anabi sallallahu alaihi wasallam ó ní anabi ó ní ọkọ òun nífẹ̀ẹ́ anabi ní òun nífẹ̀ẹ́ ẹ pé sábìtù wa sábìtù sì dé anabi ní arákùnrin arábìnrin olóhùn òun nífẹ̀ẹ́ rẹ̀ anabi wa bi arábìnrin náà pé ataro dina aleyhi hadikata ọgbà okùn tó fún ọ tóbi ti nígbà tó fẹ́ fẹ́ ọ sóò dá padà fún torí wọ́n lọ fẹ́ kọ́ pọ́ǹsì tó lè dá padà fún kọ́lá tó náà olóhùn da ọgbà náà òun dá padà fún ọgbà tó kún kẹ́kẹ́ fún àwọn àwọn nǹkan títà àwọn nǹkan rírà ọgbà tó kún kẹ́kẹ́ fún àwọn irúgbìn anabini wasabitu iqbal alhadiqata wa talliqha tatliqa ọyà gba ọgbà rẹ padà lọ́wọ́ ẹ̀ kò sì kọ́lẹ̀ kọjọ́ ọmọ bá tiẹ̀ lọ olóhùn ọdún fẹ́ẹ́ ẹ̀yọ́ màá yá ẹ má jẹ́ yẹn ń pa ẹ má jẹ́ ọmọ yẹn ń pa kọfẹ́ yẹn bẹ́ẹ̀ bá ti jẹ́ ń pa ẹ ti bẹ́ẹ̀ ṣe dájọ́ ìyàwó ni ẹ ti dájọ́ ìtukánà papọ̀ nídìí bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá àlá yọ sànù ẹni kọ̀ọ̀kan wa ilé wa ò ní dàrú ọkọ̀ àtayà ọlọ́wọ́n ní tiwa ká o. a tún máa tẹ̀síwájú pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àwọn àdánwò wo ni máa báyàn tẹ̀yìn bá lọ lè kọyàwó àbí tó kọ̀kọ́ lẹ̀ láì ní ìdí pàtàkì tẹ́sẹ̀ faramọ́ والسلام عليكم ورحمة الله وبركاته